mọ̀ wá fóníwá ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwọ wá bá dé ṣóun la ṣe ń jọjọ wẹ́kẹ̀ ọmọdé pépọ́n àgbà wa pépọ́n wọ́n máa dalẹ̀ ìfẹ́ ìwájọ́ ló ń jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ igi gogoro má gún ni lójú òkèrè láti wò ẹni ò fẹ́ sọnù. ọmọdé burúkú ó ń bọ̀ ojú ẹ̀ yọ. ọmọdé burúkú ó ń bọ̀ ojú ẹ̀ yọ gbọ́ pé òun sí wí ní kílẹ̀ tó ń rẹ́rìn ṣáà ń wojú ya ẹ̀. ṣó mú òwe kan táwọn Yorùbá máa ń pa wọ́n ní egun tó bá kọ́kọ́ jó ìran ló máa wù pé ṣó máa pọ́jọ́ yẹn tó ṣe tí a fi ẹlẹ́ kò máa lọ ṣòro pa máa fọ́gún ẹ̀. ṣèbí wàá tí wọ́n ṣe tiẹ̀ òun yà ti ṣe tiẹ̀ inú ẹ̀ ti dùn ó dáa abọ́ ti bọ̀ báyìí àti wàá bọ̀ sí ẹ lọ́rùn wá a máa jẹ́jú ìjà ẹ̀ lẹ́nu. Eh, bó ṣe máa jẹ́ mi. yes like calm down àgbà tiẹ̀ wà ó ṣàrà jòpẹ́ ìjọ yà. kí kí ló ṣe ẹ kí ló ṣe ẹ tó ń ṣe balabori. ọ̀gá o ẹ mú ni o ẹ méjèèjì <laughs> ah, ah. ayé. máa wọ mi kí ló ń ṣe ẹṣọ tèmi ẹ tí ò sí wí náà. ẹ má kọ́ lè lórí ẹ̀ kó sí èmi ọ̀bọ̀ yìí máa yé jẹ́ o àbọ̀mọ̀ ẹ̀ ń mọ̀ wọ́n ló máa ṣe kúrò. wọ́n ní kó dàgbà sókè. òye ah. bẹ́ẹ̀ wọ̀nyí síbí wọ̀nyí síbí. wọ̀nyí síbí yìí ni síbí. wọ̀nyí wọ̀nyí. wọ́n ní kó dàgbà síbí. màá lọ jẹ́jẹ́ jẹ́wọ́ ẹni ẹ̀ mọ́ sí lọ. ee ok madam ṣe. alaye. ṣe. bàbá ẹ̀ má jẹ́ kí n yẹ. ẹ má jẹ́ kí n yẹ ọtí náà àwọn olóṣù wọn tún fọ ọtí náà yá yín ẹ ti sìn àwọn agbélé ẹ ta máa. sá kí ló lè tó yẹn kí lọ́jọ́ ń fa ó ti pọ̀ jù. dókítà ẹ jọ ń torí ọ̀nà ṣé rí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ti ìwà àtẹ̀ tó bá jà ẹ jẹ́ ká fi sílẹ̀ kí ni a máa ṣe tí ẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó máa tètè rí ìwòsàn tààrẹ máa fi yá tí orúkọ tèmi ò fi ní bàjẹ́ ní gbòòrò. ìyẹn ni àwa ti gbé ìgbésẹ̀ tó ní agbára a ti ń ṣiṣẹ́ wa lọ. ó fẹ́ kí a máa dúpẹ́ àwọn fámìlì àwọn pípín yẹn wọ́n yìnbọn fọlọ́pàá because tó bá wọ́n yìnbọn fọlọ́pàá ni hmm. kò tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ. bẹ́ẹ̀ ni kò tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ. ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù ẹ̀ lọ ibi ọmọ yìí ó dá yín lójú pé ẹ̀ lọ ibi ẹ̀yin lè ń bá mi sọ̀rọ̀ tútù báyìí tó dẹ̀ ń wọ́ mi lórí sínú mi ń dùn kí ló tí kò yẹ fi wá jọ yín. òye mi náà òye rẹ náà òye ní bòdì. wẹ́ẹ̀ àwọn máa ṣiṣẹ́ tí wàá gẹ́gẹ́ bí mo sọ fún yín sà ṣùgbọ́n ẹ kò bá sọ̀rọ̀ dáadáa ẹ bá sọ̀rọ̀ dáadáa because tó bá jẹ́ pé lọ ju báyìí náà lọ ṣe mọ̀ ọba ìfọ̀ náà máa sọ ọ̀rọ̀ ńlá ni o ẹ máa bá sọ̀rọ̀ dáadáa o ọba ìsà. ẹ jọ ẹ fẹ́ try láti transfer owó sí account hospital at least kí n máa mi tọ́jú ẹ̀. nǹkan tó dìde náà lè máa transfer owó sìn yìí. náà mo sọ ilé mi gan mo fẹ́ kára ẹni ẹ tètè yá kókó ni ẹ kí ni. account wa ilé Zenith Bank ni. ìwà ìwà ìwà ìwà a máa gbé a sì tún gbé ní. lọ́gẹ̀dẹ̀ yẹn. five hundred five hundred wo kó kan wá mẹ́. ayú ọ̀pẹ àtọ̀ ṣé ò ríran ni àbí mo kéré lójú ẹ ló ṣe ń fi ọ̀gẹ̀dẹ̀ gún mi. torí mọ́tò tó kọjá ló jẹ́ kí n gbé gba bíi. you must be stupid for that. kí ló dé tó gba létí náà o ṣáà rí pé mi ló ń dá lóhùn náà. but dadi ẹ ṣáà bó ṣe fi kinní yẹn gbá mi lẹ́gbẹ̀ẹ́ ojú náà ó yẹ kẹ́yìn gan gba lójú ni pẹ̀lú nǹkan tó ṣe ó wà insulting. ẹ bó ah. tó bá wà insulting ṣé anybody náà ló máa ma bá jà ni. wo má bínú ọmọ mi. ọlọ́run jọba bínú o ṣùgbọ́n. olóṣì ààrẹ ìgbà tó yẹ kẹ́ kàwé táwọn pẹ́rẹ́ǹtì ń ran yín níwèé òṣìlẹ̀ ló ń orí burúkú ó wá fi ó wá fi ewu orí ẹ̀ òun fòṣì orí ẹ̀ òfin tọ̀gẹ̀dẹ̀ ń bì báyìí nonsense. ó ti tó tó bá jẹ́ lẹ́gbẹ́ ńkọ́. ẹ wo dádì ẹ fẹ́ èmi gan ò gbádùn. bẹ́ẹ̀ pé wáyé tẹ̀tẹ̀ dé tẹ̀tẹ̀ yọ mi yan tó mo tọ̀ ń mo wà kò lọ máa rọra o máa rọra. ọkọ ah. ẹ five hundred thousand is a is a lie 500.000 hundred thousand ọkọ mi. mo tọ ní mo ní tó tó tó bẹ́ẹ̀ mi mẹ́ndé tẹ̀. Ah, kí manage five hundred thousand ṣe gan ni. tó máa dájú dájú tó bá dà tó bá bèjì mi dájú. mo ti gbọ́ mi fi yé e láṣà ó ṣe ọkọ mi. dáhùn ní pépé. in fact ah, ọkọ mi olówó orí mi ikú nìkan ló lè yà wá. ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí bẹ́ẹ̀ni o ní tó yọ tèmi. ah mi ni kú o. ẹmẹ bẹjọ ẹdẹ bẹ bẹ bẹ bẹ bẹ bẹ bẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a máa pẹ́ dáadáa fún mi o ṣé gan ni. tọ́ ah. tẹ́mi yìí tèmi de yé ntọ́jọ́ bìdí nu mo fẹ́ dá yé jáde ní tẹ̀wọ́ ìtútọ́ dúró. ọkọ mi máa bẹ ṣe àmàlà dúdú máa bẹ fi ọbẹ̀ ẹ̀gúsí sí. ní tètè ìdílé òdo máa tàmàlà dúdú máa pẹ́ tó tẹ̀yà to kò lè pẹ́ má ṣe fún ẹsẹ̀ o máa jẹ́ kò lè pẹ́ orí yìí o hello. hello. kẹ́ni kankan máa pè mí sìn ẹ má disturb mi àtọkọ mi ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má tọ̀tù má tọ̀tù dédé ń bá ẹ̀tọ́ yọ. protocol tiẹ̀. Eh. jẹjẹ n bẹ n tọpẹ pé di tọpẹ jẹjẹ n bá tọrọ. protocol tiẹ̀ eh. má jẹ́ kẹ́mi kọ́kọ́ di stopping mi àti ẹ̀. mo tọpẹ tí ni tí ìdọ̀tí ni tóyè mi mi tẹ àpìtẹ́jì àwọn mi tó. àbùṣe ah, kẹsàn-án bẹ̀ dáná kó jẹ́ ọkọ mi. ó tẹ̀lé tẹ́tí náà bẹ̀ tẹ́tí náà bẹ̀ pè. má gbà wá lọ́wọ́ mi o. Ah, bèbè ọ̀dà abirùn yẹn ni mo wà bí kò ẹ̀ ṣe ń wọlé náà èmi náà ti mọ̀ pé bẹ́ẹ̀ ló máa wà. bẹ́ẹ̀ mo ṣe ń pariwo pé mo wà lọ́dọ̀ ọkọ mi mo wà lọ́dọ̀ ọkọ mi. o yé mi náà ó yé mi náà ah. <laughs> kò sí problem ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa but um, dear hmm? but um, hmm? bínú nǹkan tó ní kí n béèrè náà ni pé alfa ṣe bí o gbàgbé promise to promise me. Hmm. owó nìyẹn owó ni because um, lẹ́yìn owó owó náà tún ni. mo mọ tiẹ̀ ah, bẹ́ẹ̀. àbí kí la fẹ́ ṣe. owó abirun yẹn máa ti fún mi five hundred k lẹ́yìn. wow ọlọ́run eh? ó send it sínú àkáǹtì mi ni ah, mo kọ́ òkú ṣé mò ń lálà ni eh. wọ́n ní tí ìwà fún ìta ni mo tún fẹ́ fún hmm? ìwọ náà lè fẹ́ mi hmm? ìwọ náà ni mo lè fún. <laughs> ṣe ìyá tó serious o ṣé ọ̀rẹ́ tèmi ni wọ́n wá ń kọ́pì tó ń gbòòrùn tó ń gbòòrì báyìí ẹ tó ń wọ́ ẹnu. ọ̀la ìṣó fún ẹ. kò sí wàhálà ìṣọ́ra so that means um, eh, eh, owó tèmi yẹn ti ready nìyẹn o. ṣe máa dà that's why I love you you know I always love you and I will continue loving you every blessed day every moment. o mọ̀ nǹkan tí mo rò. yes they are. mo ṣe ń sọ̀rọ̀ yẹn hmm. ah, ah, ìkànnì o. Desire kí ni mo ṣe. kí ló ṣẹlẹ̀. kí ló ṣe. sọ fún mi náà. ìyàwó ọ̀rẹ́ ẹ̀ nínú ọ̀tẹ̀ o dẹ̀ ń fọ obìnrin ah, ṣe nǹkan tó ń ṣe ò dáa o. nǹkan tí mo ṣe tí ò dáa mi. Hmm. ọ̀rọ̀ ẹ ti yé mi. <laughs> tí mo ṣe tí ò dáa ẹ̀jẹ̀ àti kí ẹ. dúró ná kí ni ìṣòro ẹ̀ gangan ná tó bá ń pèèyàn ní ábì dáradára ó yẹ kó mú fún ọ ó yẹ kó pamọ́ fún ara ẹ ni kí ni nǹkan tó ń ṣe gbọ̀ngàn sọ kọ́lọ̀ ṣòro tó rí fún mi sọ fún mi ìwọ nìkan lé ní ìwọ nìkan lánàá bí ẹ̀kan àpamọ́jẹ ṣé ìwọ nìkan lọmọ ládùúgbò ni dẹ́mi náà ṣé ìwọ nìkan lọmọ ládùúgbò ni tó yẹ pé dèdèrè ti dé etí ẹ ìgboro tó bá sọ fún wọn pé má ṣe nǹkan yìí nǹkan yẹn ló máa ṣe bàbá sọ fún ẹ ò gbọ́ ìyá sọ fún ẹ ò náà gbà ẹbí ò nǹkan tó ṣe ẹ o mi mọ nǹkan tó gbèrú mi mọ orú èṣù tó wà nù ẹ tó fi bìlí pé nǹkan tó bá ti ṣe àṣegbé ni wàá rí pé tí n bá kọ ìsìn ẹwà wàá wá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́rọ́dàràdà wọmọwọmọ kọmọ wọmọ lásàkè jájá yìí. but mọ́mí why dẹ́ ń darí apá kan tẹ́ fi kàn sí náà. ẹ̀yin náà mọ̀ pé jẹ́jẹ́ mi ni mo máa ń lọ téèyàn bá ti tọ́ mi mi ò kí máa ń tọ́ àmọ́ ó tọ́ mi ni mo dẹ̀ bá wí ó tọ́ mi ni. ó tọ́ ìwọ ó tọ́ wọ́n bí tí wọ́n gbà ó tọ́ wọ́n bí tí wọ́n gbà àbí bẹ́ẹ̀ kọ́ kí ló dé sí ojú pé àwọn èèyàn máa ń tọ́ ìwọ ni ìwọ kì í tọ́yọ̀ rárá gbogbo ògbà báyìí wọ́n tọ́ mi ni o èrò ló jẹ́ kí n ṣe ló jẹ́ kí n ṣe gbá ló jẹ́ kí n ṣàwò kí nìkan tó ń gùn ẹ́ ta ló ń gúnyán fún ẹ tó nítọ̀bẹ òṣòro babaláwo wo ló gbójúlé oníṣègùn wo ló ń sírí fún ẹ ẹ mo máa ń sọ fún wọn ọmọ yìí ọjọ́ tó ní tọ́mọdé bá pẹ̀kú àdàjẹ́ o tó bá dápẹ̀jẹ́ àdàjẹ́ tó bá pààrọ̀ gidigba má o ọjọ́ tọ́mọdé bá búrò kò ló máa ń wọ̀ kò máa ń mọ̀gbà tó olúwerè máa ń tó máa pé mi mọ ah, kíni ah, ẹ̀dẹ̀ wọn máa ṣe kíni iṣẹ́ mọ́kọ́ tó ṣe fún mi ni tí bá tún fọkọ̀ pọ̀ mọ́ yẹn ó kàn máa jẹjú èèyàn ni ẹ wá sọ pé kíní kan kíní kan bó ṣe wà yẹn tí má tún ṣì rí àtúnṣì máa nà ó tún ṣì máa tún yà yẹn jẹ ó máa tún yà yẹn jẹ ẹni sínwìn jẹ. ọmọdé pé gbọ́ àgbà wọ́n máa dalẹ̀ ìfẹ́ ìwà. ló ṣẹlẹ̀ ló ń sáré lọ máa yọ ilé ẹ̀. E. mo sáré budo ilé ni o. ẹ kí ló wà bẹ́ẹ̀ jẹ́ ká wò. ètí wò. sọ́dẹ̀ ilé kí lélẹ́ẹ̀ tó lọ gbà á ìbàdàn. wájú kò wájú Hands up! Hey. Hands up, everybody. You are under arrest. Get up. You are under arrest. Kí ló happen là? Kí ló ṣẹlẹ̀ gangan? Àṣà àti lè ṣe fàájì ìgbà ẹ̀mọ́ ni kí ló ṣẹlẹ̀? Ah. Ẹ máa ṣe sùúrù àbẹ́tẹ̀ wa làwọn. Kí ló ṣẹlẹ̀ lọ́pàá ìgànnú ẹ? Hey! Respect yourself now. You are this under way. arrest. Wàhálà èèyàn náà lọ ṣe bẹ̀ fún náà. This way. Ẹ jẹ́ àlọ́. Àmọ́ àwọn ọ̀dọ́ ló máa dé. Àṣọ mo lè nà. Move it. Hello. Hey, excuse me. Hey, are you Ìwà Adéọ̀ṣun? Yes, I'm the one. Um, ẹ I'm a máa ní station one. I want to ask you one or two questions. For what? Kí ni mo ṣe mi ò jalè now? Hello. You respect yourself now. I'm coming. Better you respect yourself. We are moving. We are moving. Please move. Move. Mẹ́ẹ̀ka ara sí ọ̀rẹ́. ìwà ó ṣọ́n pé o mọ̀ kankan pa báàgì tó jágbà yẹn. ẹ eh, ẹ eh, sà ṣé bí mo ṣe wà yìí ọlọ́run ò folè sí mi lójú àmọ́ nípa ká ṣèpàtà ká wà níbi ká wà lọ́lọ́run fi ràn mí níṣẹ́ tó lè jíjà yẹn mi ò sí ń bẹ̀rẹ̀ rárá sà kó ń ṣe mí. o ṣùọ. ọlọ́run ọba ń gbọ́. sọ ìzè ìrẹ ojú arábìnrin dáadáa ṣó rí àbó mọ̀ táìlè mo mọ yàrá rẹ mo mọ lè rí táìlè mi ìrojú ẹ rí. oṣù ọ̀pọ̀ ò bá pàdé rí. mo mo mọ yàrá lè rí jàre. take her back. ọ̀rẹ́ sàn. iṣẹ́ tí pé mi lè fún yín ló kù èmi ò kì í ṣe mi ò jalè àwọn parents mi ti tó mi wọ́n fún mi wọ́n tọ́jú mi. sotiri ọ̀rọ̀ yé mi ọ̀rọ̀ yé mi àmọ̀ràn kan mo fẹ́ gbà anything tó bá ti gbọ́ pé wọ́n fa wàhálà kiri máa gbọ́ pé ìwà níbí báyò ìwà lọ́hùn ìwà lọ́tún ìwà lọ́sì o máa bẹ̀ má yẹ kí n gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. all right okay. ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwà wa bá dé ṣóun la ṣe ń jọ dán wẹ́kẹ̀ rẹ mo wà pẹ̀lú ẹ. sórí ìwà kò ṣe dúró yẹn àmì ìwà tó ń hù ìwà ìsọlẹ́nu tí wọn náà dẹ̀ ti tèmi àti ẹ máa ń discuss lẹ́mẹ̀wàá you understand yes. now this is what I want us to do mo fẹ́ take a step further gbogbo ìbáwí tá a máa ń fún yẹn I want to now take a step further. step further kàtí. good mo fẹ́ kó bá mi ti ọmọ ìmọ̀ sẹ́yà o wà ní tìmọ́ sẹ́ẹ̀lì lásán wàá tì í mọ́ sẹ́ẹ̀lì tí àwọn to tọ̀ fún wa tó yẹ pé wọ́n á lè máa nà lójoojúmọ́. ibi tó ti máa tọ́jú ẹ̀ tọ́lọ́pàá àwọn ọlọ́pàá ẹ̀ máa ti tọ́jú ẹ̀ àti àwọn tó inmate tọ́jọ́ máa wà mẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ní fi lọ́kàn balẹ̀ by time tó bá máa jáde dàpọ̀ ọmọ ìyá gbọ́n. Ah, ah, ọ̀rẹ́ kí ló dé a lè lọ́mọ burúkú fẹ́ kú pa jẹ. yẹ ilé ilé ìfẹ́ kú pa jẹ ilé ìfẹ́ pa mí náà ó fẹ́ pa mí yẹ ń sunkún ló ní sùúrù ní sùúrù. ọmọ báyìí ká ṣe bẹ́ẹ̀ báyìí ká ṣe bẹ́ẹ̀ báyìí ká ṣe bẹ́ẹ̀. mo ní kó jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé o nífẹ̀ẹ́ mi o dẹ̀ fẹ́ kí ọmọ yìí kí kó ní good future jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mi ṣe sọ yẹn. àbá ìwà ìwà mi ìfẹ́ gbogbo eléyìí tó ń ṣe ṣé o mọ̀ pé o dójú ti bàbá ẹ̀ ni ń borúkọ bàbá ẹ̀ jẹ́ káàkiri ni. kí n bá lè jáde kó máa náwó sí pé bàbá ẹ̀ ló ń lọ yẹn. gbogbo nǹkan tí bàbá ẹ̀ ti bí for years ó dẹ̀ fẹ́ bàjẹ́. her mother is not happy I am not happy too. ìwà ọ̀rẹ́. ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pààyẹ́ ẹ ni. ọ̀rẹ́ ṣé mo kọ́ta máa ṣe ọmọ mi ni ọ̀rọ̀ dẹ̀ ni màá bá sọ. No eléyìí ò lè gbọ́rọ̀ mọ́. ẹ̀kọ́ tí mo fẹ́ kó ṣe fún mi. ẹ ló dàpọ̀ gbọ́ tèmi mo ti bá ilé sọ̀rọ̀ kò lè gbọ́ mọ́ ẹ jẹ́ kí èmi ṣe bó ṣe wù mí yẹn let her be tortured nínú cell ń bẹ̀. àní ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ ọmọ mi ni ṣé ọmọ kọta máa ṣe. kí la máa ṣe. ọmọ kọta máa ṣe. màá fẹ́ kó fi ìwálẹ̀ fún mi. no no eh, mo mọ̀ pé wàá máa treat ẹ bí ọmọ mi ni ọmọ mi ni ò ní í ṣe bó ṣe yẹ kó ṣe jẹ́ kí ìwọ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mi ṣe fẹ́ yìí tí mọ́ ẹ̀ ẹ̀ inú sẹ́ẹ̀lì mi báyìí kí àwọn ọlọ́pàá ẹ̀ kọ́ máa tọ́jú ẹ̀. she is my daughter. i know ìyẹn gan lèmi ò fẹ́ má attach yẹn mọ́ mo mọ̀ pé ọmọ mi mo mọ̀ pé ọmọ ẹni tí mọ́bi tí àwọn tọ́jọ wà nù sẹ́lẹ̀ tó máa ti máa lù lójoojúmọ́. ṣé mo kọ́ tá a máa ṣe fi yá mi fi yá mi máa handle ẹ̀ ìwà ìwà bó ṣe ń ṣe ò dáa o màá sọ tọrọ fún ẹ bó ṣe ń ṣe kò dáa rárá. má yẹ kí n sọ pé gbogbo tó fojú mi rí kọ́ mọ́ fojú tiẹ̀ náà rí o. ṣó mọ̀ pé òun dójú ti bàbá ẹ̀ nígboro rẹ̀. exactly. gbogbo nǹkan tó ń ṣe yóò dáa kò dáa rárá. ọ̀rẹ́. kí n má lè jáde kó máa sọ pé bàbá ẹ̀ nìyẹn. ọ̀rẹ́ ọmọ pátá máa ṣe fìyà mi màá ándùlẹ̀ fúnra mi filẹ̀. Yeah àní ó filẹ̀ fún mi ọmọ mi ni náà dàpọ̀ ṣe bọ́ ọmọ mi ni máa handle ẹ̀ i will take care of her máa handle ẹ̀ filẹ̀ fún mi ọmọ mi ni jọ let her be tortured. filẹ̀ mo promise ẹ pé by the time to wọ́n máa to tí wọ́n máa padà sílé ó ti di àtúbí fi yánu máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ kílẹ̀ ah, fún mi kò sí wàhálà ọ̀tá yàn ẹ bà mí mo yóò dùn mọ́tò ìyàwó mi ní ìlú ọ̀tọ̀ yìí mọ́tò ẹ̀mí yìí mo mọ mọ́tò tí mo dá tó dẹ̀ tó fún mi pé òun bèrè ọ̀tẹ̀ ń bì. ẹ bò ó dé síye níbo ló wà ó wà ní gbàgbọ́ ìbàdàn tí mo wà nínú ọ̀pẹ kan tí mo dẹ̀ ń wo mọ́tò mo wo mọ́tò tó gbé wá dibẹ̀ gbẹ́díye ẹ̀yọ́ ẹ̀yọ́ nínú ti network àbí network bẹ́ẹ̀ ba gbogbo program ìjẹ́ni ah lẹ́yìn tí mo wo mọ́tò ẹ̀ ń tẹ̀ ó dẹ̀ tó fún òun àgbàdàn network. lọ́bẹ̀ tí mo bẹ̀ ń tẹ̀ntẹ̀ntẹ̀ wọ́n tún kọ̀ yìí tẹ́pù wọ́n ní kọ̀ yìí tẹ́pù kí ni tẹ́pù kì í ṣe fún mi bẹ́ẹ̀ tí yóò jọ wọ́n ní lọ́bẹ̀ yóò yìí tẹ́pù ẹjí mi bẹ̀jẹ̀ lọ́bẹ̀ tí mo bẹ̀ ń tẹ̀ntẹ̀ nítorí tẹ́pù wọ́n máa yí tẹ́pù ni o. ẹ̀ka bá fọ́nì gan-an. a kó àtàrọ̀ ṣé ẹ bínú pé wa kéré fún un. ìyẹn lẹ pè ní Ah, ẹ ṣe gan mo really appreciate. bẹ́ẹ̀ n tiẹ̀ i trust you. ṣe gan ẹ bá dẹ̀ máa wá ní next time kẹ́ ti sọ fún mi lẹ̀ sódà máa lè prepare nǹkan tó wà òkè fún yín o. bọ̀dá mi ṣe ti mú ìyàwó wa lọ sọ́dọ̀ ọmọ mi ṣá. Oh, um, sórí ti ọ̀dọ̀ ọmọ mi yẹn mo ṣì ń plan ẹ̀ ni ó mọ̀ pé iṣẹ́ mi ò jẹ́ but very soon yóò ń ṣe nǹkan tó le nà àbí báwo. àbí nà. <laughs> kó má pẹ́ ṣá o. ah no kò sí ẹni pẹ́ ọ̀sẹ̀ mi náà fẹ́ ṣe ní kí a mọ́ sá <laughs> kí mú nǹkan mi máa lọlé <laughs> eh, ẹ yà kó take yà bá. mo wá fóní wá ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwọ wá bá dé ṣóun la ṣe ń jọjọ wẹ́kẹ̀ ọmọdé pé àgbà wa pé gbọ́ wọ́n máa dalẹ̀ ìfẹ́ ìwájọ ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìkí gogoro mákùnrin lójú òkèrè láti. mami ìwà líle yìí ìyàwó ọmọ yín. gbogbo ilé ń kọ́ àlàáfíà mọ́ fẹ́mi o múyàwó wá fún mi o gbọ́ràn sí lẹ́nu ọmọ ò gbọ́ràn sí wọ̀ náà lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu o oúnjẹ mo sì jiná fún wọ̀ náà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ eré ya kó rí ọmọ ọmọ rẹ̀ ní dúndùn ń sì rọmọ ọmọ mi láìpẹ́ kódà inú mi ó sì dùn sí o yóò yọ ọkàlẹ̀ òní rí dààmú. eré kéèyàn bímọ kó rí ọmọ ọmọ ẹ̀ òun ló dà mo fẹ́ rọ́mọ ọmọ mi inú mi sì dùn aya mi arúgbó ara mi bí o òun sì làkọ́bí mi kó o bá ń tọ́jú rẹ o mo sì mọ̀ pé ń fojú kan mọ́mọ́ mi láìpẹ́ láìjẹ́ ẹni yára yín o ẹlẹ́ni ni ò ní kó sí láàrin obìnrin àjòjì kò ní wà rìn àmì o màmí kékeré ṣẹyìn àtìyàwó yín lálejò. Hmm. Hmm. Ah, e, èmi ò yẹ kó ti mọ èmi ti wà òkè. kẹ́ẹ̀nẹ̀ ó sọ fún kó tó mú apẹ́gùrì ọlọ́bọ̀rọ̀ nìyá rẹ máa ń ṣe tí ń fi irú ṣi tó máa ta ṣọṣọ. ọ̀nà èsì ló máa ń dùn gan wọn ah. tó bá ah, jẹ́. ẹ má ṣe yọnu. <laughs> ẹ má bàlá àbúmọ tí ẹ lè bẹ. ẹ má ṣe yọnu tó fún mi kó máa wọ rẹ. náà náà dẹkọ ṣe áá ah, sori tó bá jẹ gbúre tán sọ yẹn mm. ọlọ́bọ̀rọ̀ ó make sense ó ní jẹ ọbẹ̀ mi ó sọ fún. ẹni jẹ <laughs> láyọ̀ lẹ́gùn lẹ́ẹ̀ni jáàmù aya mi má pé o tó wá wò mí o ìjọba sì ti wá bá gbogbo wọn ò bàjẹ́ ní ṣe fún ọ gúrì ọlọ́bọ̀rọ̀ bẹ́ẹ̀nbẹ́ ìṣàpá bẹ́ẹ̀nbẹ́ irú wà bẹ́ẹ̀ tí mi èyí ta fún ọ kódà ó tún jẹ díndín àti kọ̀ǹkọ̀. ọ̀dà mi ṣe kí ló jẹ́ kí àwọn èèyàn tó dọ̀rọ̀ wá gbọ́ wọn láàárọ̀ no ah, ó níbi kan tí a ní láti ṣe ó máa kí gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ ẹ màmí hmm? ẹ jẹ́ ká lè ti máa lọ sí ọdún ní láti dé ibi kan. ó dáyọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní àgọ́ sí wàhálà ó dàbọ̀ mọ́. ó dà má retí rẹ o ẹ ṣe jẹ́jẹ́ o. ìwọ wá bá dé ṣóun la ṣe jọjọ wẹ́ẹ̀kẹ́ ọmọdé pé gbọ́ àgbà wa pé gbọ́ wọ́n máa ń dalẹ̀ ìfẹ́ ìwájọ rẹ ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ igi gogoro mágùnrin lójú. ìyẹn ìwà náà ẹ ìwà ọ̀dà ọ̀dà kò burú. ẹ ṣé gan sa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ó dàbọ̀ dádì mi. n ti ń gbórúkọ ìwà. ẹ ti ń gbọ́. àmọ́ ah, gbórúkọ ìyẹn ìwà náà. lórí ọ̀rọ̀ ọlọ́kadà yẹn náà tún ni àbí kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí torí ọlọ́run. kí lòbí ń ṣe táwa ò tí ì ṣe àti ṣe yìí kò fẹ́ gbọ́ ni eh, ìwà eh. ìwà. Hmm. Hmm. dadi. Yes. Hey, sit down. Jọ kí ni problem ẹ? Kí ni nǹkan tó yẹ kí èmi àti màmá ẹ ṣe lórí ọmọ ọ̀rọ̀ ọmọ tá a ti ṣe lórí ẹ? Kí ni gbogbo nǹkan tó yẹ kí òbí ṣe láti ṣe láti rí pé o gbé ìgbésí ayé tó dáa ó fi jọ̀gbọ́n lẹ̀ òun ṣe àwọn nìkan èmi ni mo wà ń bẹ̀ èmi là rí rúmi rí nígbà tó gbé ṣu mi irú èṣù wo ló jókòó sáyẹ tí ò jẹ́ kó gbádùn tó ń trọ́bù ẹ̀ tó kàn ṣe bíi pé kò ṣe ní tí ò dáa kò ṣáà máa dáràn sí wa lọ́rùn kò ṣáà máa fa wàhálà kákọ̀ kọ́kàn wa máa balẹ̀ ìwà a nífẹ̀ẹ́ a ní kó má jóná mọ́lé o tó o bá jóná mọ́lé kò sí nǹkan tá a fẹ́ fi irú ẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. Hmm dáàdì kò ń ṣèmi ni mo ṣẹ̀ wọ́n. ẹ mọ̀ pé jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mo ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ mi ni àwọn ọlọ́kadà yẹn àwọn náà tọ́ mi wọ́n dẹ̀ tì mí tì mí tì mí títí tí wọ́n fi push mi tó giri. àwọn náà náà máa ṣe ẹ sórí tó bá délẹ̀ tán èmi kì ní òní jáde tẹ̀lé ẹ o àwọn náà máa ń ṣe ẹ every time àwọn náà máa ń tọ́ ẹ. owó ò kì í tọ́yàn o òun náà máa ń tọ́ o sọ̀rọ̀ ẹ̀dẹ̀fọ́ tí wọ́n ń tọ́ àbí ẹ jọ sọ fún mi tó bá yẹ pé ṣe ló àní bóyá yẹn òun ló ganga ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún wá jẹ́ obìnrin kí ni nǹkan tó ṣe sọ fún mi wàhálà wàhálà lọ́la pè ní àti bàbá ẹ ni ọmọ a bá ń bá ọlọ́run ní jẹ́ òparun ah, ṣé báà ó máa tó dájú ẹ lójú ibi tá a máa jókòó sí yìí náà ni. òwò bá mi fi sídi òbí rere tí mo fi sílẹ̀ bá ń pílẹ̀ kí n máa gbọ̀n òbí rere mhm. wọ́n kọ́ sẹ́yìn ẹ̀rí ayé àná. yàtọ̀ sọ ọmọ pòkì. náà má pílẹ̀ tọmọ pòkì yẹn òbí mhm. rere ó yà. o lọ o lè ṣe nǹkan bá ní kò ṣe. ó ti mọ̀ kó lọ̀rọ̀ ń bá wí kò ní ṣe ó mọ̀ kó lọ̀rọ̀. pẹ̀lẹ́sẹ̀ yẹn. lẹ́yìn náà fífọ̀ mi. Yeah, who's there? ah, babe, what's up? How you doing? Ah, báwo ni mo lọ sí bábọ̀? Eh, mo wá wo pàdé mi kan bẹ́ẹ̀, mo wá ní Wow, wow, that's good. Yes. So, what do you care for? Hey, we mà be wà Tell me, tèmi o ibi tí mo Want to tell me? wọ́n ti tẹ́ mi <laughs> you must be kidding We are going to pé To buy to delay me anything To buy fẹ́ ó má now <laughs> so kí ló fẹ́ jẹjọ́. are mọ̀ pé mi ò ń ṣàlejò ẹ̀ tí n bá ní ìdẹ́ni tèmi á wọnú kitchen <laughs> máa jẹ nǹkan tí wọ́n jẹ. Um, ọ̀tọ́ dẹ̀ ló sọ ṣá um, babe ó ti ní àwọn kankan tí mo ti ń rò látijọ́ ẹ̀ ó mọ̀ pé ìgbà míì um, ọ̀rọ̀ á wà. Um, kò ní sáyè ìgbà mi dẹ̀ ayé wà kò ní sọ̀rọ̀ bọ́ thank god èní gbogbo ẹ̀ ló wà ehm, mo rò pé since tí mo ti mú ẹ lọ bá àwọn parents mi tó dẹ̀ ti rí wọn tẹ̀ jọ sọ̀rọ̀ tẹ̀ láìka ara yín the next thing tí mo rò pé ó yẹ kí wọn náà ṣe ni pé kí n lọ mọ àwọn parent yẹ so akọ́dẹ̀ lè ṣe introduction àbí kí nìkan tọrọ. intro what intro mimo <laughs> introduction. Fẹ́mi má bínú ó <laughs> kàn ń pa mí lẹ́rìn èmi àti ẹ̀ kájọ ṣe introduction má twist kìíní yìí o má get ẹ̀ wrong o ọ̀rẹ́ lèmi àti ẹ̀ sórí ti marriage tó mẹ́nuba yẹn ìyẹn ò lè work mọ́ ìyẹn ti di bygone kò lè ṣẹlẹ̀. <laughs> ìwà mo rí i pé o máa ń funny at times but don't tell me long i'm serious about this yes mo serious pẹ̀lú nǹkan tí mo sọ. So fi àwọn àwàdà tó máa ń ṣe yẹn lẹ ò ní ìdí ẹ lọ́wọ́ mọ̀ pé nǹkan tá à ń sọ wà very serious so ìjọ wo ni ká fi sí jàre. ṣé wò kí n lójú tì rárá ni ṣojú ọjọ́ ọjọ́ tí wọ́n ń pín ìtìjú ṣé òkè ń sin lé ni o dẹ̀ ń sọ ọjọ́ wo ló fẹ́ lọ mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ ọjọ́ wo ló máa lọ mọ tọ̀dọ̀ tèmi nílé mọ́mí yẹn tó mú mi lọ tó jẹ́ pé ilé yín báyìí ṣe ló dàbí àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté gbogbo ilé yín kàn ń rùn bí ẹni tó ń tọ́ ọmọ gbogbo ẹ̀ kàn ń rùn ìdí oríṣiríṣi ìdun gan wà lórí chair kí ni problem ẹ̀ náà jọ irú èmi ìwà yìí kí wọ́n á mú àwọn ọ̀rẹ́ mi kí wọ́n á mú wọn wá sílé mọ́mí yẹn kán wá rí bí ilé yín ṣe bó ṣe rìn bó ṣe wà disgusting èmi màá ní mo dúró síwájú ẹ. Mm-hmm. ìwọ ló wà ní one thousand ni. Ah, ah, um, jọ̀ǹtò orí pé mo tún tún ẹ bẹ̀ tó bá jẹ́ rí ni please just stop it. Ah, ah, what do you mean? gbogbo nǹkan tó ń sọ ó ti ń dà mí lórí irú náà. bẹ́ẹ̀ ni òṣì sọ̀hún dá ó dẹ̀ ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ dẹ̀ ń rùn ó dẹ̀ ń wọ́n tọ́ sí mi lára kí ni problem ẹ̀ wá tí o bá ti lè gbà kémi àtẹ̀kájọ máa ṣọ̀rẹ́ tó bá ti lè gbà ọmọ gbójú ń bẹ̀ torí pé afẹ́fẹ́ ra wa yẹn kò lè work sẹ́ẹ̀ gba ìmọ̀ ni mo kàn ní ìwọ báwo sórí gbogbo nǹkan tó ń sọ yìí ó ń dà mí lórí irú má sọ fún mi pé o mí gbogbo nǹkan tó ń sọ yìí o. anyway kò kí n ṣe fọ́ ọ̀tẹ̀ tó pé mo ṣì ń jókòó sí ibà yìí mo bẹ̀ ṣó wá rí right now ọ̀rẹ́ tí mo fẹ́ kí mi àti ẹ̀ máa ṣe yẹn okùn yẹn ti já má bẹ̀rẹ̀ bá òpin àwọn lè ní kankan ṣe pẹ̀lú onídọ̀tí ààrẹ kò kó ṣìkúrò lọ́nà fún mi ààrẹ tó bá tó. kúrò lọ́nà fún mi dẹ́ẹ̀dì pọ̀ onídọ̀tí. ìwà ìwà. ìwà jọ kí ló dé tó tún sọ pé o ò fẹ́fẹ́ mi mọ́ kí ló ṣe. ẹ wo mọ́mì ọ̀rọ̀ fẹ́mi tẹ́tí ẹ̀ mẹ́nu bà yín ìyẹn ti dẹ́ni àná fẹ́mi ò sí ní láìfù mi mọ́ ṣé tí wàá mọ nǹkan tí fẹ́mi ṣe tó fi ba gbogbo ẹ̀ jẹ́ tó fi fọ́ lójú pátápátá òun lọ́jọ́ tó mú mi lọ sílé mọ̀mísí ẹ̀ ìyá ìwà hmm? ìyá níyìn o eh. ṣé tí wẹ́n ní sọ fún mi pé ṣì sẹ́ẹ̀tì gan pé ṣì wà ń bẹ̀ ah. tí ẹ bá rí mọ́mì fẹ́mi. ṣàrọ̀ ni wọ́n ti dàgbà wọ́n wá dàbí ọmọ ọ̀dọ́ alámàlà wọ́n wá ń rìn wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n rìn wọ́n kàn ń fọ́n tán ni ṣe tí wọ́n kékeré nìyẹn o. ìgbà tí mo jókòó síbẹ̀ máa ń pa ìdún lára mi afẹ́ tó ẹ̀mẹ̀wà. tí gbogbo ẹ̀ kàn ń ṣàyàn bíi pọ́n ń bébí lọ́wọ́ àyà yẹn gan fún ọlọ́run tẹ̀ ní jẹ́ mọ́ pé irú èmi yìí kí ni ká ti gbọ́ kó wá dọjọ́ kan kí wọ́n lọ mú àwọn ọ̀rẹ́ mi pé à ẹ wá lọ kí ìyá ọkọ mi yàn kán wá débẹ̀ kán máa fọwọ́ bo mu kán má tiẹ̀ lè jẹ́. bẹ́ẹ̀ ló sọ wọn. dùnú ṣé mi náà ò ṣì ní dàgbà ni mọ́mí ẹ lè fi ẹyin compare ẹ lè fi ara yín ẹ lè fi compare ìyá Fẹ́mi o ìyá Fẹ́mi wọ́n ti jẹ́ tán pátápátá ni ah! ṣé tí wọ́n mọ nǹkan tó fi wá bàjẹ́ ni wọ́n sọ pé ẹ̀hún òun fẹ́ ṣe mí lálejò o pé káwọn lọ ṣe gúrí ọlọ́bọ̀rọ̀ káwọn tí wọ́n lọ fi àkèré àbí kí tiẹ̀ náà sọ wọ́n ṣàdárúkọ wọn kí ní ohun tó tiẹ̀ wà disgusting àwọn abámi tẹ̀ bá ṣe mi ẹ máa wá jẹ ìyẹn àtọ́jà ah! ìmúsọ pé ọlọ́run ò ní jẹ́ mi ò ní rírù yẹn láyé mi ẹ eh, mo ká oṣù dànù ìwà ṣé o mọ̀ pé bó ṣe ṣe fún wálé náà lélẹ̀. ẹ wo wálé ìgbà tí ẹ ti lọ ni. ìgbà yẹn náà tún ti lọ igi yóò da ayọ́nu ná tọ̀hún ò da ayọ́ kúrò jọ sọ fún mi ojú òun lọ bẹ̀ fẹ́ jiná. ọmọ mi ọbẹ̀ tó bá máa jiná máa jiná àwọn yẹn ti lọ ẹ má padà sẹ́yìn mọ́ ẹ jẹ́ ká mú forward. ọbẹ̀ tó máa jiná jiná lẹ́nu tiẹ̀ àbí owó à ń ṣa ọkùnrin bí ẹni ń ṣa ẹ̀kọ́ eléyìí mi lè fẹ́ ó ti ga jù ìyẹ́ ò da ìyẹ́ ìyarọ ìyẹ́ ẹ̀fọ́ lójú jọ sọ fún mi ṣe bá gbà ló ń dà yìí ṣé o rò pé o lè gbó síbí báyìí ni o ò lè gbó síbí ńgbà tí ìyá bá ń bẹ ẹsọ tó bá gbọ́ tí bàbá ń bẹ sọ̀rọ̀ tó náà gbà èmi ò mọ mi ò mọ bóyá onókè mi lẹ́yìn ọ̀run o. ọlọ́run ò lè jẹ́ kó pẹ́ kó tó yé e. mo ń sí ẹ máa fọ ẹ máa fọ ẹ ní ah. ni mo gbọ́. Ah, èmi àbí bàbá ẹ bàbá ẹ ni kó má fà àtiwọ́ tó jókòó gangan ẹ̀yin méjèèjì ẹ má jọ fọ́ kò sí nǹkan tó fẹ́ ṣèmi tèmi fẹ́ fọ́ mo dúró déédéé. ìyẹn ò kì í ṣe èbú nǹkan tí mò ń tọ́lá sọ fún mi pé ní calm down mo mọ̀ pé gbogbo èrò ọkàn yìí ní ní pé ẹ bẹ́lẹ̀ ṣe ń lọ bí tọ̀hún ṣe lọ bóyá mi ní irú ọkọ̀ ọ́mì yẹn gbàgbé ọkọ̀ alálùbáríkà tọ́lọ́run ti fi ń wọ̀n mi látọjú oorun bẹ́ẹ̀ ni ó máa tó dé ẹ̀yin gan máa fọ́ tẹ bá rí tẹ bá rí ẹni tẹ̀mí rí tọ́lọ́run gbé bọ̀ fún mi ó ga ó cute tó jẹ́ pé tẹ́yìn kan bá rí gan ẹ máa máa lára rẹ̀. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ bẹ́ẹ̀ni sọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ òun ó dẹ̀ ń dùn mọ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ yẹn dẹ̀ ń yọ ọmọ ẹ lẹ́nu ó rò pé nǹkan gidi ló ń ṣe nǹkan tó fi ń yọ ọ̀kọ̀ọ̀kan lélẹ́yìí nǹkan tí ọmọ fi ń yọ sí ìyá lọ́rùn tàbí bàbá sí lọ́rùn òun gbọ́dọ̀ wọ́n ṣe yìí rádaràda ló ń ṣe ó rẹ̀ ní sọ fún ẹni èmi á dẹ̀ sọ fún ẹ pé mo sọ fún ẹ nígbà tí gbogbo nǹkan yẹn bá délẹ̀ tó bá jájú ẹ lójú mo rò pé wàá pè mí títí mi ò ní dá ẹ lóhùn. kó sì kúrò ní sí gbogbo oṣù wèrè kúrò ní lọ́jú mi nílò nọ́mbà tọ́nà ìkọ̀kọ̀ náà ló sì ń ló tẹnu mọ́. ẹ mọ̀ pé àwọn sẹ́ẹ̀tì yìí ti lẹ̀ gbá téyín lẹ́rù tó ń kàn máa fi yín fọkàn tẹ́ máa ló bá fẹ́ àwọn kan ní táìmù táwọn àwọn àyè táwọn àyè ọkọ tó legit ah òun ni màá fẹ́ tẹ̀yìn gan máa rí inú yín máa dùn eléyìí tẹ̀sí ń ṣe yẹn fẹ́mi báwo ọlọ́run ní jẹ́ àwọn ló máa ń gbé pòsì ẹnu nà èyí wọ́n gbé pòsì gbogbo ẹnu nà gbogbo ẹ̀ kó òun rìn gbè lórí ibùdó ọlọ́run ní jẹ́. yòrò dídé sílẹ̀ tó fojú mi rí kí ló fẹ́ tí mi ò kú tó bá fowó bù lọ́gbà tó bá fa àjọ bù láàjọ tó bá fa òṣù kírẹ́dìtì mò ń fi kírẹ́dìtì sí mò ń lẹ́jọ́ fún jẹ́jì yẹ kò sí nǹkan tó bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀rọ fámìlì wọn tí mi ò kì í bù tàbátú àtọ́ bẹ́ẹ̀ ibi kéèyàn jẹ́ ọmọ ọkùnrin ní ti ìbálòpọ̀ ọmọkùnrin tóbìnrin mọ́ ń jẹ́ àtẹ̀gbọ́n lẹ̀ àtẹ̀tọ́ lẹ̀ gbọ̀ngbọ̀n náà mo ń tètè kọ́ lè bẹ̀bẹ̀bẹ̀ fún kí ló kù tó bẹ́ẹ̀ tó fi wá lọ bẹ̀rẹ̀ mi òun àtọ́rọ́ mi jọjọ́ tòkì wọ́n gbogbo díẹ̀ gbogbo díẹ̀ tó wà nínú ilé èmi àti kejì yẹn lọ bẹ́ẹ̀ bàtẹ́ tán bí ṣe ti yẹn ti bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé tó wẹ̀ ní bẹ́ẹ̀bí ada bẹ́ẹ̀bí ada ada ada bó ṣe tẹ̀lé ní gbogbo yìí jẹ́ pẹ̀lú condition yẹn tó ń ṣerú yẹn. kí ni dọ̀ndídọ̀ mi kí ni dọ̀ndídọ̀ mi ẹ̀yin náà ni máa ń doyé ọ̀rọ̀ ni bẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ náà lọ ṣé dọ̀ndídọ̀ yẹn débi abẹ́yìn tẹ́tẹ̀ bá dùn mí dábẹ́rẹ́ ó dùn mí ní. fẹ́ràn mi má bínú normally nǹkan tí kọ́lá ṣe kò dáa rárá rárá. máa jó kọ́lá ma bẹ díẹ̀ jẹ́ bẹ́tẹ́bẹ́tẹ́ ni mi ò ti yẹ yé díẹ̀ ma bẹ díẹ̀ jẹ́ tó ló ń pé nígbà tí ọlọ́run ti fi ọ̀tá yẹn wọ̀nyí báyìí mo believe pé kò lè pa ẹ mọ́ because mi ò expect pé kọ́lá lè ṣòro kan tó ṣe báyìí torí lórí ọ̀rọ̀ ti dé sí re àfi kò ní sùúrù ọkùnrin ni ẹ ìwọ rẹ ló ń fẹ́ mi ìmọ̀ kan tí mo lè sọ lórí ẹ àmọ́ yóò bá sọ pé tó bá kọ wájú sí ẹ kò ta tó bá kọ̀yìn sí ẹ tó ta tó bá wà kú wọlé kan fẹ́ràn mi tírò ara ẹ pa. ìgbẹ́dẹ́nu àbí ètò ìgbẹ́dẹ́nu tó bá fún dédì yẹn níbẹ̀ yóò ibẹ̀ kí ó ya ìhòòhò mi tò ní dájú tó bá mi yà kódà kí wọ́n máa fún ní bẹ́ẹ̀jù tó bá fún bẹ́ẹ̀jù dédì yẹn ó ní píktọ̀ ìhòòhò mi yóò yí kíkọ̀ wá yọ̀ǹda tó bá yà ó di ìhòòhò mi ẹni tó dé bọ̀ pẹ̀tẹ́yà. àìmọye obìnrin ló sì máa rí wòwẹ́ o tó máa ní píktọ̀ nǹkan ọmọ ẹkùnrin lórí o tí wọn mọ̀mọ́ wá pín ìhòòhò mi kiri tí bí èdè wọn ní bí èdè wọn tó ti ní í tán. ẹ ó yà máa gbóbìnrin nílá ayé ìgbésí ayé ẹ. kò ti fẹ́ ìhòòhò lè rí bẹ́ẹ̀. ẹ ẹ di. kò ti tó kò ẹ ẹ ẹ ẹ di. tí mo jọ rí níta yẹn. no no no irú irú ọkùnrin wo ni ẹni tí mo rí tí mo rí yín pọ̀ yẹn. he's a friend of mine. a friend a man your friend. ah dúró ṣé ìwọ ò rí obìnrin bá ṣọ̀rẹ́ àfi ọkùnrin ni and irú ọkùnrin yẹn and look at what you're putting on wọn nǹkan tó wọ̀ bó lè wá pẹ̀lú ẹ̀ tí ń bọ̀ tó dress báyìí tẹ̀lé Eh, ọmọ yìí tó bá burú tán tiẹ̀ ló bá dáa definitely ẹni tó bá rí ẹ pẹ̀lú ọkùnrin irú ọkùnrin tẹ́mi rí yẹn o pẹ̀lú bó ṣe dírẹ́sì yìí ibi tẹ́ ti ṣiṣẹ́kúṣe lẹ́ ti mọ̀. Daddy, don't think like that. That is where I think. Tàbá wọn rẹ́ni tó ronú bẹ́ẹ̀ á jẹ́ pé nìyẹn ò já Daddy. Èmi tẹ̀ ń wo èmi mo mo já gan ni Daddy mo já jù. Kò sí nǹkan kan lọ ní nice time. Mi ní kó má jà. Ja èmi ò kàn fẹ́ kó já pùtùpùtù ni àánú ẹ̀ ló ń ṣe mí tó bá ti já pùtùpùtù tiẹ̀ ló máa dà. dádì ẹ máa fọ wá ní kò sí kankan mo já sẹ́yìn dádì ẹ ò fẹ́ sáré lọ tọ́lẹ̀. ìyá ẹ ló máa fọ èmi ò ní fọ kémi má fọ ìyá ẹ ni kò lọ sọ fún kó má fọ a father has spoken èmi sọ tèmi fún ẹ ní kémi má fọ ṣọ́rọ̀ nìyẹn ṣọ́mọ nìyẹn báyìí kí n sọ fún bàbá ẹ pé bàbá mi má fọ. <laughs> kí o wá jọ pé o fẹ́ o máa jọ dé bẹ̀ jọjọjọ. ẹ tó fẹ́ fẹ́ dé bẹ̀ tó bá lọ jẹ́ pé wà á jáde náà lọ́ máa máa pọ̀ ẹ jẹ́ bẹ̀ tọ́ ìyẹn lèmi jẹ́ tọ́ pẹ́ tíjọ tíjọ tẹ bá fẹ́ràn tẹ lọ àjàyè ò sọ pé o pọ̀ o dẹ̀ o dẹ̀ wá. báyìí ní sí mi. ẹ rẹ sà. Ah, ah mọ́mí wa ó lágbára ṣe rí ẹ̀yin tọkọ-tìyàwó yìí ọ̀rọ̀ yìí ò yé mi pẹ̀lú fẹ́yìn o kí ló ní tẹ́ máa ń fìfẹ́ wúyàn lórí náà kí ni reason tẹ́ bìlífù pé ẹ gbọ́dọ̀ fi ìfẹ́ da èèyàn lọ́pọlọ rú. ṣe n tó tó tó mi pé bó tó ìwọ yé bẹ̀yẹ̀ kì í tó oníwàyẹ̀ ayé ti mú ara mi ò múùfù. ẹyẹ múùfù. ara mi ò múùfù ọtí tí mò ń jẹ́ kó yé ni wípé ìfẹ́ yín yẹn ó máa ń wú mi lórí ní gbogbo ìgbà ni. o ti dé o ti dé tayà ah! o ti dé o ti dé. ẹ wo ẹ jẹ́ n sọ kókó fún yín ṣe rí ọkọ mi tẹ̀ wọ̀ yìí mo nífẹ̀ẹ́ gan tẹ bá ń gbọ́ irun àyà mi ojú ọgbẹ́ mi òun lẹ̀ ń wò yìí. <laughs> ìyàwó mi nínú dáyà inú wẹ̀ débi bí débi dídé tè. ó ti lè sọ̀rọ̀ jù. ẹ tọmọ bó tó tó tọpẹ́ yun àyà mi yẹn tọmọ tẹ́ ẹ bá fẹ́ pa yun àyà tọmọ kó máa dùn yé yé. Ah. fẹ́ràn mi ọlọ́ ìwọ náà àfi sùúrù lọ́rọ́ ẹ. àjọ tó tó bá bàbà bẹ́ẹ̀ di ìdúmáyàbà lágbára ọlọ́run kò ní yá bó ti wà yìí bó ti wà yìí tó mọ̀ bí mo lówó yọwọ́ mi tiẹ̀ tí gbogbo owó tí mo ní tó yọ àmọ́ bó ti wà mí ìdíje tẹ́nì tó tán tẹ́nì tó tán tí bá tú tán téèyàn tó bá bá mi yín tẹ nígbà tí mo ti tú tán máa yẹ tọ́yẹ̀tì máa yẹ tọ́yẹ̀tì máa tí máa tí tí lójoojó oyún ẹni tó bá bá mi tó bá bá mi já bó ti wà ọlọ́run á bá mi jẹ́ kí wọ́n já gbogbo ayé ẹ̀bẹ̀ tì. èyí bá bá ìlú lọ́tọ̀ tó tọ̀ tẹ̀ ẹ̀yìn lọ́tọ̀ tó tọ̀ bóun fẹ́ bá mi dáa òun fẹ́ la ẹgbẹ́ wọn jẹ́ káwọn àgbàjọ ayé tí wọ́n lọ ayé èdè. it's okay now ìwọ ni tó sọ yín jáde. ó máa yọ tọ́bí àbẹ̀ yí àbẹ̀ yí yí àbẹ̀ yí àbẹ̀ yí. kò sẹ́ni tó fẹ́ yìn mí. tọ́bí tó mẹ́yìn jẹ́ ooo. ẹ ṣàlàyé wà lórí eh. ọ̀gbẹ́ni tí mo torí ẹ̀wà síbí ni ó ṣe kókó èmi lè mọ̀. tẹ́tì tọ́jú yọjọ yọ bèjì mọ̀ wá fọ́rí wá ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwọ wá bá dé la ṣe jọjọ wẹ́kẹ̀ ọmọdé pépọ́ àgbà wa pépọ́.

ọ̀gẹ̀dẹ̀ mi ni lélẹ̀ lọ́dẹ̀. kó rí fún kankan ni kó rí fún kankan ni. ọ̀rọ̀ ẹni mo rí fún ọ̀rọ̀ ẹ. ọ̀rọ̀ ẹni gbọ́dọ̀ mi ó ní kúnfẹ́yà kú ìyàwó mi. àlọ́ ọkùnrin bẹ́ẹ̀ náà. kúnfẹ́yà kú ìyàwó mi. a tó ṣàlàyé ọ̀rọ̀ ni. owó wà ló kọ àyẹ. mo dàrú fẹ́rẹ̀ mi fẹ́rẹ̀ mi ní sùúrù. ọ̀pẹ̀lọpẹ̀ ọ̀pẹ̀lọpẹ̀ ọmọ tó ṣàbẹ̀bọ̀ fún mi. ó jẹ́ sọ fún mi ti gbé ẹ̀sìn. ẹ̀bọ̀n ti bẹ́ẹ̀ sọ fún mi ti gbé. mo ti sọ fún yín mo ní wúmọ̀ yóò ń ṣẹ́ńtẹ̀ lè fẹ́. kí mo gbọ́. ẹ gbọ́ o ìsì ìwé kan. ẹ ẹ mi mọ̀ bóyá máa gbọ́ báyìí. mo ti gbọ́. ṣe kí ló ń fẹ́ jọ. ṣe kí ló ń fẹ́ jọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ mo dáná mo dáná mo dáná mo dáná mo dáná. tí mi dé tí mi ń wẹlé ayé tí mi ò yóò tù títí tí títí tí ìwé ẹyẹ kí ni òkun tó bá fọwọ́ mẹ́kún tó tó tó bá tọ mẹ́lẹ̀ tó tó bá dẹ̀ pé kí yóò ti jẹ ọmọ ọkùnrin ni tó tí ìdí mi ti jẹ́ bẹ̀ ẹ̀jọ̀ kí ni dé títí yẹn wọ́n ẹyẹ kí ni òkun. ìfẹ́ ìfẹ́ ní ìtọ́jọ́ ti pẹ̀lú dájídájí. Ah não não não te te mo não delete number mo ti mo ti delete delete number number zero zero eight zero eight zero five five two five two seven zero eight zero five two seven dum dum diddy do do do. That people. I don't want to have anything to do with you again. And all the money that I have with you, don't whether to return to return them. olóyè burúkú ayẹ ó yẹ sọ pé nítorí owó tó ń tẹ̀mí ẹ lò ló ń tẹ̀mí ọwọ́ ẹgbẹ́ padà wá sínú ilé and I don't want to to have any anything to do with you. Igi gogoro mágùn ni lójú òkèrè láti wò ẹni ò fẹ́ sọnù. ọ̀dẹ̀ wo ló sẹ́ndì mẹ́sẹ̀gì lè sí mi. àgbà mi kẹ́ kò kí ni gbogbo eléyìí ṣé mo gbowó lọ́wọ́ ẹ̀ ni àbò ń sínwín. ṣe èjì. Hmm, hello Hey, jọ ta what you you mean I èyí ni mo tẹ́ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀jẹ̀ sí i am i am too sorry ó dàbí mo meet number tán ni mo meet number tán i am i am sorry. wá já sọ́dọ̀ mi òkè kò sí wàhálà. tó ń nọmba nínú nínú tẹ́yìn mọ́tò ṣe sá tí mo wá méjì ní nọmba yẹn ohun tí pọ̀ ní àbí tù. let me take my diary igi gogoro mágùn ní lójú òkèrè láti wò ẹni ò fẹ́ sọnù. mo fẹ́ send the message yẹn sí. a sọnù. àwọn ẹni tó lè send irú owó yẹn sí mi lórí ẹ̀ ló ń gbà wọ́n olówó ló máa jẹ́ o. Yeah yeah, yeah yeah yeah yeah. mi yáyá yáyá yáyá dọ́dí tù dọ́dí tù ni mo tó bù ìgbà náà tó tọ́ bí tí mo bá tó dọ́dí tù bù tán olóòtú sọ fún mi pé ojú mo fẹ́ bóbó ibo tù bẹ́ẹ̀ yọ máa tọ́ mi pé ó lè máa wújú wà tó ń wì tó bẹ́ẹ̀ fẹ́ dìde màmá tó ń tọ́ tó bọ̀ tó bọ̀ tó bọ̀ pẹ̀ tí mo bá tó bọ̀ ti tù bù tán ló ń tó fún mi pé fifty two fifty two ló yẹ tó jẹ mẹ́ni ìwé dẹ́dẹ́ tí ò tó ló yẹ tó fẹ́ ìwé dẹ́dẹ́ tí màá lè fẹ́ gbígbà tó tó pò yọ̀wọ́ mi. bébì ọlọ́ọ̀ bébì tí yóò wí tí yóò dọ̀dọ̀dọ̀dọ̀ <laughs> ó tètè kí ló dé tẹ máa ń wo inú yàrá mi dọ̀tá kì í tọ yẹ̀tù náà ẹ tẹ̀ dédé dédé wo dédé inú dé ẹ̀yìn máa tọ yẹ̀tù tẹ tó wéjé. o ṣe máa mọ̀. bébì tọ́ni náà mọ̀ jẹ́ mi jẹ o ti ti ó yẹ ba tọ̀yọ̀ bó ti ti tọ̀yọ̀ ó yẹ tọ̀yọ̀ bébì mi bẹ́ tíye wí tíye wí bébì ó tọ́ bọ́ pẹ́pẹ́ tọ̀yọ̀ ìgbà tí mo gbé bòlùbọ́ ó yẹ jú ó yẹ dídán wájú mò fẹ́ bẹ́ẹ̀ dọ̀rọ̀ yáyáyáyá bèbè bàtà tètè máa dọ́gbọ́n yé yọ ẹni tí ò bá ti yá ìtì bébì mi yáyáyáyé èmi náà yẹ yá ìtì ẹ̀ máa bẹ̀ tí yóò jẹyẹ. mo sọ pé mi ìfẹ́ báyọ̀ sọ̀rọ̀ ó lè tún sọ fẹ́ nìyẹn pé mi ìfẹ́ bá sọ̀rọ̀. tètè tètè báyọ̀ yìí tèmi tó tọ́ yẹn o yóò bẹ̀ bàtọ̀ yọ mo bí pòpò ẹ̀ o jẹ̀ yẹjú débẹ̀ irú dídé yẹn. dúró ṣebí ọmọ ìwà tó ṣe ìpàdé lọ́jọ́ mẹ́ta yìí ló ń bá sọ̀rọ̀ bíi ten hours twenty hours sí ọmọ tó ò tí ì rí rí. bẹ́ẹ̀ àyẹ̀ tẹ̀ tẹ̀ ń tó nìyẹn ẹ̀ ẹ̀ mẹ́jọ́ ohun tó pè ní pẹ̀lú yẹn tó tètè tètè dìgbà tó bẹ́ yíyan nínú ìtọ̀yọ̀ tí èèyàn àti píkẹ̀ àti píkẹ̀ èèyàn ò lè já ìkẹ́. love and protect that was the word no expectant. no advertant. yẹ ntọ́pẹ̀ ni o tó bá wù ẹ́ tó pè ojoojú eh, tó bá bẹ tí o bẹ yí mi kú. owó tó ní ká gbà má n yà ni o yà pọ́n mi lẹ́tọ̀ọ́ nínú pẹ̀ one fifty thousand one fifty thousand o mo ni mo jẹ́ bẹ́ẹ̀ jà o. má ṣe bẹ́ẹ̀ mo ní ìdíyẹ́ta jọ sọ sọ. o ti sọ pé o dẹ́ ti bébì mi mo ti géwé ẹ̀tù mo góyè ẹ̀tínú mo jẹ́ iye ẹ̀tínú tó bá yẹ bó tó bá tó ń ti po that baby be my heart ewúro. Ah, ah, ah, mo like baby ẹ bàjẹ́. o jẹ ètè o jẹ baby màá pẹ́ ní fifty thousand tí one fifty yẹn máa tọ́ máa tọ́ yẹn ti máa pèntì mo bá bá bébí mi tọ̀rọ̀ wá dé tó mọ̀ pé kó tọ́ yìí wà á bẹ̀ wá ní tọ́ yìí tó yín tún ti ń pì tí ọmọ bó bàjọ́ lẹ́kùn wà á bẹ̀ tọ́ yìí wà á dẹ̀ dọ̀bà yẹn lójú mi ń pì dẹ́tí ń tẹ̀ ṣe fídíò. fẹ́ràn mi. Ami kulu kulu kejari. Mo fẹ́ tepi. De tepi jo. Kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì òkè jàre nígbà tẹ? Sọ pé bébì tọ́ yìí. Sọ pé bébì tọ́ yìí. Òkú kì í fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ ọ́. Mo mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ ẹ́ ju bó ṣe mọ́ra ẹ lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, mo fẹ́ kó rí gẹ́gẹ́ bí ìyá sọ́mọ at the same time kó rí gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin torí tá a bá ń bára wa ni tá a bá bára wa sí tọrọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa sọ fún mi ẹni tó máa ń pè é ní gbogbo àtẹjọ máa ń sọ báwo ló ṣe jẹ́. ẹ̀mí fẹ́ràn mi àbí. ẹ̀mí ò ọmọ orúkọ ẹ̀ mo ṣáà mọ̀ pé all the time máa sọ̀rọ̀ àjọmọ̀ máa ṣe wípé ọkọ àfẹ́sọ́nà mi ni igi gangan òun lẹ sọ̀rọ̀ ẹ̀ yẹn. ìwà <laughs> mo dẹ̀ mọ̀ ẹ́ dáadáa kódà kó mo mọ̀ ẹ́ ju ara ẹ̀ gangan lọ ṣé kìí ṣe ẹni tó òun bá sọ̀rọ̀ lénìí tó pè lọ́kọ ẹ̀ tó tún máa dọ̀la tó jẹ́ pé ọ̀tọ̀ la tó máa rí. yóò lè bọ́ síbù ṣé rí ẹni tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹ wò ó nǹkan tí mo ti ń béèrè lọ́wọ́ ọlọ́run irú ọkùnrin tí mo ń béèrè lọ́wọ́ ọlọ́run kọ́ lòun fún mi òun lọ́lọ́run jogún fún mi ẹ wò ó iyọ̀ ayé mi ni òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi gan-an ẹ wò tẹ́yìn gan bá rí tí bá mú wálé tẹ́ bá rí inú yín máa dé máa ní ẹ ìwà ṣọ́kọ ẹ tó ń sọ yẹn lélẹ́yìí tí ìbá jẹ́ pé nǹkan jẹ́ ìyá mi gan nǹkan máa fọ́ fún tẹ bá rí ọlọ́run kó dẹ̀ lówó lọ́wọ́. tó bá wa jẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé tó òkúkú ni kó wá mọ̀ wá ká tètè ṣe introduction ká ṣe ìyàwó lọ́wọ́ ah, rí pé wọn náà ti èyí tó ṣe tó nù lé àwọn òkè ah, ṣọmọdé ẹ ṣe má jẹ́ ká rush ẹ mọ̀ lọ àwọn ọkùnrin wọn lè máa rò àti pé iṣẹ́ ti ẹ̀rọ eléyìí à ní láti rush because ó nífẹ̀ẹ́ mi kò síbi tó ń lọ mo mọ̀ pé èmi náà ni òun dẹ̀ ní tèmi so ẹ jẹ́ ká rọra kò yẹ yín káṣíra máa wò báyìí àti wípé fẹ́ràn mi ṣe wà ẹ́ ó máa ń tijú gan ni o ó máa ń tijú kódà kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó bá rí yín ní ìsìnkú ọ̀hún máa tijú ni. <laughs> ẹni tó ń tijú tó dẹ̀ fẹ́ fẹ́ yàwó ah, ó yẹ sọ pé kó gbé ìtìjú yẹn tànà kó wá mọ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ ká ṣe ìyàwó pápápá kó dẹ̀ gbálé ọkọ ẹ lọ ah, mi kàn lè sọ fún ẹ pé ètò olóòórùn lè ti tó ni àsìkò náà ti tó wọ náà kì í ṣọmọdé náà màá fẹ́ kó bá a sọ kẹjọ wà kì í ṣèmi nìkan ló fẹ́ wá mọ̀ kó wá mímí àti bàbá ẹ̀ fún máa bá a sọ ó máa wá èrò ó tó máa wá gan ẹ gan èrò. èmi náà lè wéètì láti ti rí mo fẹ́ rọ́kọ ọmọ mi kí n tiẹ̀ mọ bó ṣe rí. Ah, àlejò ńlá nìyẹn tó bá wá èrò <laughs> mọ́mí ẹ̀ ń gan máa láìkẹ́ gan ni eh, ọ̀nà ah. kò sí wàhálà wọ́n sọ fún un ọjọ́ náà dé láyọ̀. àmúmá ẹ mọ báwo ni pati tẹ lọ. Ah. ìyá Bímbọ́ ó máa try o mm-hmm. oh. in fact èmi mọ̀ pé kékeré ni tiẹ̀ mm. ṣòro lọ́jọ́ ìyàwó ẹ̀ eh. eh? eh. <laughs> tèmi tún máa le jù yẹn lọ kékeré ní nǹkan tó ń ṣe yẹn. ṣẹṣẹ àti kó àwọn ike wa àwọn ómù àwọn nǹkan tó máa ń fún yẹn ti kó ní kí lẹ máa há lọ́jọ́ wedding lèmi àti fẹ́ràn. ó dẹ̀ mọ̀ mí o. mo trust yín. <laughs> mo trust yín mi mi mọ tó tó tẹyẹ mo kàn mo tàn mí tẹyà rẹ náà ni. ẹ mo ti pè é lẹ́ẹ̀kan. ibo ni wọ́n wà oh that that too ilé lèmi ilé ni mo wà èmi nìkan náà ni mo wà nílé ah, all by myself. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò mi ní fault ibi tá a wá ni. tiwa tẹ mọ́tò ẹ mechanic tó wọn bá mi wò wọ́n sọ wípé díẹ̀ problem ló ní. èyí wá náà dọ́gbọ́n máa bi dé. ẹ ó ní wípé tó wọn máa ra díẹ̀ mi pé five hundred thousand ni. no don't change your tape má change tààrẹ rárá tó tó mọ tó tẹ̀lé má change má change eight hundred and fifty thousand naira jẹ. really wọ́n fún mi ní eight fifty wow. <laughs> Thank you so, so much. I love you. And, uh, and I'll give you thousand naira extra. Màá tún fún ẹ ní 150 extra. O tún máa fi fifty? sí fún mi. A wá dé one million naira. Ohun tó bá wù ẹ́ tó fi tè lẹ́yìn tó bá di di di di di di di di di di di di di mọ́tò yẹn tán. Thank you, may God bless you. All, all for you, baby. <laughs> No problem. No <laughs> problem. Tí mi ò bá tí mi ò bá náwó bí ẹja ni tani màá tún máa náwó àbí what are we what are we paid for? What do I paid for? Uh-huh. No problem. No problem. Uh, uh, ten. the account number mi Ten. the account number mi to change the receipt. Ẹ bẹ́ẹ̀ èmi nìkan kan ọ̀rẹ́ mi náà wà níbí. Ah, débò bu wọn jẹ́ ti dá yẹ. Yeah okay okay hold on bákan sọ̀rọ̀ ní ìgbà ó fẹ́ báyìí sọ̀rọ̀. hello sir. how are you. ọlọ orí yín wà ń bẹ wàá mọ rírì yín o èyí kọ́ lè máa bọ̀ ni <laughs> ẹ ṣe ẹkú tọ́jọ́ ẹ wa. báwo ni nǹkan mo ní báwo ni nǹkan báwo ni nǹkan tẹ́bà tẹ́bà ó tè ayé ó tè àìní náà báyìí gbogbo wa la wà ń bí a gbogbo wa ni ọ̀nì kì í. òdòdó ni yín òdòdó <laughs> ni yín ẹ má wòye màmá yán ẹwà tí yín ó máa bẹ ó máa bá mi fún yín five hundred thousand naira ẹ̀tọ́ yìí mo fẹ́ pọ̀ náà ní one million naira ń tì pẹ́ five hundred thousand tí adé one point five one point five yẹn mọ̀tẹ́ntì five tó òun á lè fún yín five hundred thousand naira ti tọ̀dọ̀ ti yín ẹbẹ yẹn tòtọ́pẹ́ tòtọ́pẹ́ bẹ́ẹ̀ ẹbẹ yẹn mo ní ẹbẹ yẹn tọ́ ẹbẹ yẹn àdínàmọ́ mo ń tí yín yìn ẹ bẹ gbé gbòǹgbò bí mi. oh okay okay all right hello baby. ẹ̀ẹ́d náà òun nìkan fún àwọn tó kù wà níbí. hello hello hello. but babes kí lè ti voice wọn rí bẹ́ẹ̀ yóò dàbí pé ó ń ká ló lu àbí nǹkan kan ká ló yẹn ó rí bákan bákan ó ṣe. ó ti máa máa ó ti máa máa dóòtú tiẹ̀ ti ọ̀yọ́ ọ̀yọ́ mẹ́tò yẹn ó máa dóòtú tẹ̀tẹ̀ tẹ̀yìn òkú bẹ́ẹ̀ tẹ̀yìn tẹ̀yìn òkú bẹ́ẹ̀. ẹ bọ àlàyé wa kí ni problem ẹ tí voice ẹ̀ bá ṣèkì ó ṣèkì náà nìyẹn kí ló kàn yín pẹ̀lú yẹn èèyàn fún wa lówó tó tó yẹn ó tún sọ pé voice wọn ń ṣèkì. Ah! kábọ̀ nítorí kò sí nǹkan tó ṣe voice ẹ̀ ó wà òkè kò ká lòlò. ọlọ́run wọn ti ẹ̀wà ọ̀rọ̀ ẹ̀ kò ṣèkì ah! kò sí o bí ẹ bí ẹ tó ti dáadáa. ẹ nǹkan tó wà nílẹ̀ nsìn yìí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú gbélé tẹ̀ ń sọ yìí kílẹ̀ tó wọ́n ká ẹ lára báyìí ó simple two fifty oh, one fifty hundred pàkàtì. wàhálà ìwà sórí òòtà ẹ̀ṣá ṣé nǹkan máa ṣe ẹ ṣé wọ́n níyà wà ní ìwọ ló kó wa síbí ni hmm. ṣé wọ́n ló lọ́kọ ni two hundred two hundred hundred pay fún bẹ́ẹ̀ ni. ọjọ́ kò tán ọjọ́ kò tán ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́kọ̀ọ́ ẹ fara balẹ̀ bẹ́ẹ̀ sí mi lélẹ̀ iye pariwo lórí owó olówó kí ló ń ṣe ẹ́ ọlọ́run bá yín yanjú ẹ̀mí ń bọ̀. ìwàlẹ̀wà ìwàlẹ̀wà ọmọ mi ọmọ wọnú ọ̀la ìwàlẹ̀wà màmá ẹ bá mi sọ̀rọ̀ kan wá jẹ́ ọ̀rọ̀ tó dùn mọ́ mi nú gan jẹ́ kí inú mi dùn wọ́n á ní ó bẹ́tà kí n pe ọmọ mi kí n confam lẹ́nu ẹ̀ now ẹ gẹ́gẹ́ bí bàbá tó tó show concern mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ fúnra mi is it true that there's a guy in your life now that you wish to marry tó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn òótọ́ ni wípé mo ti rí ẹni bí ọkàn mi fẹ́ràn mi ní orúkọ ẹ̀ ń jẹ́ he's cute he's tall he's handsome he's everything and he's God-fearing. Oh, Daddy, ó tẹ́ mi lọ́rùn gan-an. Last bus stop mi ni I love him and I love him. Tó bá ti tẹ́ ẹ lọ́rùn ó ti tẹ́ mi náà lọ́rùn torí nǹkan tó bá máa dùn mọ́ ẹ nínú tó máa múnú ẹ dùn ló máa múnú tiwa náà dùn. I mean, if at the end of the day you are saying, I'm happy with this guy, I'm ready to marry him, èmi I want you to live a good life. Èmi náà fẹ́ kó wà nínú ilé rere family You understand? Ó dùn mọ́ mi o. Má wàá jẹ́ kó pẹ́, má yẹ kó jìnnà tó máa fi mú this lucky man <laughs> tó jẹ́ kí orí ọmọ mi spin báyìí <laughs> má pẹ́ láti mú wálé ká fojú kojú káwa náà tiẹ̀ bá sọ̀rọ̀ pé báyìí ni kò sọmọ wa kó lè mọ̀ pé ìwọ náà ní òbí rere <laughs> all right. all right thank you my dear very very even what Timba saw from you know mad too because it's ready to go Very good, <laughs> very good. Inú mi dùn gan. O lè mọ bínú mi ṣe dùn tó mo Thank you. Thank you. Kí ni kí n bá prepare? Wo anything tó bá rí bí àlódùn mọ́ mi o ti kọ́kọ́ dùn mí inú sọ anything tó bá buy. gbé síwájú mi báyìí máa Thank you my dear. Nǹkan tá a fẹ́ nǹkan tèmi fẹ́ nìyẹn. ẹ̀wọ̀n yẹn mi ò tíye jù mi di mi di déèdì déèdì déèdì déèdì bẹ́ẹ̀ báwo ni jẹ́. ayé fẹ́ràn mi. ayé bẹ́jọ mi ẹ̀ ẹ̀yìn náà ìgbà o yí picture dàdàdà mo jẹ ti change picture ṣe olóòtú jẹ ọjọ tẹ tó bèè tí mo change tí mo change new picture mi jẹ ìwọ náà lè change new picture mi ah, mo mọ tí mo ah, téèpù ẹyẹ téèpù kí ni èsì bá ti wò bẹ́ẹ̀ yìí máa ń dàrú ni mi mọ inú fóònù tí ìhòòhò àyẹ tó wà bẹ̀ máa ń gbìyànjú táyé òun. She's my friend. your How may you? How may you? Why don't you buy? Thank you, Shibai. Why Sorry. Ní yóò tẹ̀yẹ. Ẹ ó ní kọ̀ọ̀kan ní fẹ́ bá sọ̀rọ̀. Mò ń bọ̀. Gbogbo wa má tẹ̀lé yọ. Tó ń bá yọ bí dídàn. Yóò dídàn dídàn. don't a my baby. Ẹ̀mí díje tó pé ìgbẹ́ tó náà ní dem help your number phone ẹ number ẹ phone number ẹ nítorí tí bá bẹ̀bẹ̀ bèbè tí tòbá wọlé mẹyẹ ìbíwó tí bẹ̀bẹ̀ ń tó tòbá ẹyọ bí ẹni tòtò tẹ tó wọlé mẹyẹ ìbíwó. ẹ bọ̀ sà mi ò ní kírẹ́dìtì sà. mi ṣe ọ̀rọ̀ mi ò tiẹ̀ kí lẹ sọ sà. èmi tí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi dìbò dìbò ntòsí tó tiẹ̀. ah ó clear. tó bẹ tiẹ̀ n dìbò tó fẹ́ i need your number tó wá ní tiẹ̀ dì tó tó bẹ̀rẹ̀ nìyẹn i will give you two hundred and fifty thousand naira. two fifty. so you ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. àwọn ibi yẹn tó bá fẹ́ jẹjẹrẹ lọ́fẹ̀ẹ́. Ah, bẹ́ẹ̀ tí ń rí mo trust yín. ah tẹ̀gbọ́n tẹ̀ ní bẹ̀rẹ̀ lọ mi mọ tí bèbí mi tó má máa tí ètè ẹ̀yẹ oh, ó lè máa tí ètè ẹ̀yẹ jù tẹ̀. tó wọ́n bí tó bá jẹ́ pọ̀ ń bẹ́ jẹ́ ń bẹ́ ọ̀yẹ̀yẹ tí bẹ̀rẹ̀ ti wá bó pitch tó ti pitch bẹ́ẹ̀ tó mi tó bá bẹ́ẹ̀. mo ti mo rí ẹ ṣe ah! ẹ ló ń ká sí ta two fifty two fifty. ìwà jọ̀wọ́ ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Ìkì gogoro má gún ni lójú ó kéré láti wò ẹni ò fẹ́ sọnù. ṣé kò sí anything àtẹkọmọtí náà pé ti go fagun hope no problem. wọ́n sí àwọn àdùmá so ó di ọjọ́ wednesday kan tó dé so tó bá ti dé wọ́n máa pè é mà. ẹ make sure pé take care ara yín alright ma ó dà wá. ẹni ò fẹ́ sọnù àsọnù ẹni wà kọ́bọ̀. àmì kí ni gbogbo eléyìí tàbí ní mi ò mọ máa ń mi ò mọ mi tó ti já wa kí ló ṣẹlẹ̀ gbogbo. mẹ́tò mẹ́tò mẹ́tò mẹ́tò mẹ́tò ṣé bàbá bẹ́ẹ̀ tẹ́ ẹ bẹ́ẹ̀ ọmọ ìlúdẹ ti dé ọ̀dọ̀ bàbá ẹ bí. mo tẹ fún lówó náà tó tó ti bójú rẹ pé fún mi mo ti tọ́tọ́ fún lówó tẹ́lẹ̀ ó tún wá gbowó mi náà mi bébì mi tó mi mi mọ tó tẹ̀lé ah, à jehova mi mọ àbẹ̀wò ah, bébì mi wojú mi èmi ni mo wà mí ò tẹ̀lé ọmọ mi yíjí ló tẹ̀lé dodo ọmọ tọ́tọ̀ àti tẹ́lẹ̀ tó ti pinnu tàtẹ́ tó nínú débi yẹn ni mi ò ti lè tùmọ̀ tú ọlọ́run. ó oh, ẹ má sọ mí di wèrè kí bọ́ọ̀lù sọ pé òun mọ̀ tó dẹ̀ sọ pé òun mọ̀ ẹ̀. àná mi àná mi nà nà táyì mo mọ̀ bàtà mama ọgbẹ́ mi ẹ̀dẹ́ mọ́dà mi ìmọ̀ tó tẹ̀lé ní mi ìwà bọ̀ bóyá torí nǹkan tí mo sọ fún nínú ilé nínú tẹ̀bí tó tẹ̀ yọ ó tẹ̀dí nọ́ọ̀tì tí mi ẹ̀mí náà tẹ̀dí nọ́ọ̀tì tí ẹ lè má mọ̀ tí mo sọ ìhòòhò ara mi ìhòòhò mi àti kìíní mi tó ẹ́sì mo tẹ̀jẹ̀ ti tún fi tàn. lé gbogbo ẹnu òsì ẹsẹ òun náà mo ní mi ò mọ ẹni yìí rí abẹ́ òun lórí wọ́n. kí kí rí rí ẹ̀tọ́ tó ó lé méje tó báyìí ẹ wo ọmọ yín lẹ́yìn tẹ́ pọ́n tọ́mọ lọ́wọ́ ẹ wo bí gbogbo ẹ̀jẹ̀ rí gbèǹdéke eh, eh, eh, ẹ̀jẹ̀ méje tó gbé ẹ̀ lọ. ẹ wo ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ń gbọ́ ẹ ṣe wọ ọmọ ẹni yìí rí ni. kí má parọ́ mo dẹ̀ tẹ́ǹtì owó ti mo tẹ́ǹtì owó tó bá lè wò mọ̀ mi báyìí níbi táìmù tàǹtì má tẹ̀tọ́ ní mo ní tọ́lọ́tọ́lọ́ lọ. mo tẹ̀ mo tẹ̀ mọ̀ yín mo mọ̀ yín. kí ẹ má sọ mí di wèrè ẹ wọ ẹ wọ òun ló sọ fún mi ó nù wọn ò rí ẹ̀yin náà ẹ máa lọ. bèbè ẹ máa lọ. àná mi ẹ̀yin lè ń tẹ̀ mí lẹ́yìn lọ́pọ̀ ọmọ yín máa kó wá fún mi lẹ́yìn. àní àní sẹ́yìn ni ẹ máa wọlé. ẹ máa tó tẹ̀lé ẹ ẹ wọlé ẹ ní kẹ́ máa lọ. ẹ wọ bí ẹ wá bá mi bọ̀ wọlé kí ẹ lè já tó bí ẹ jẹ́ ìpọ̀ ẹ jẹ́ ìpọ̀ lẹ́yìn. ẹ ní kẹ́ máa lọ. dáàdi wa tí n bá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yé mi irọ́ ni mò ń pa o kò yé mi rárá rárá kò fibì kan yé mi nítorí pé ọmọkùnrin yìí jẹ́ kó yé mi wípé ìwà tẹ̀rí tọ́jọ́ mọ́ wa ìfẹ́ ayé òun ẹni bí ọkàn òun ni ọmọ yìí dẹ̀ ń dìnnáyìn pé òun ọmọkùnrin rí ṣe rí pé ó fẹ́ sọ̀yàn di ẹni tí ò mọ nǹkan tó ń ṣe ni. ìwà yọ sọ fún wa kí ni ìdí pàtàkì kan tó fi jẹ́ pé ẹni tó mọ̀ rí dojúdojú tẹ́jọ́ wà in love tó wá dẹni tí wọ́n sọ fún wa pé o mọ̀ rí mu. aṣá ni ìdí pàtàkì kan. ìyẹn ni òye ni. ṣàdéjà rẹ ìwọ rẹ mi rè é ìwọ ló close mọ́ iwájú ẹjọ́ ń share secret ni ìwọ ni confidant ẹ tí èmi àti ìyá ẹ mọ̀ kí ló mọ̀ ń pa relationship ìwà àtọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀. ẹ ṣe sá dáàdi mọ́mì ṣé kí n má parọ́ ìwà àti fẹ́ràn mi wọ́n ń fẹ́ra wọn. mo gbé. <laughs> Ah! kódà bí fẹ́wọ̀n mi ṣe ń ṣe káàkiri nísìnyìí ìwà mọ̀ ń pa ẹ̀rù. ìwà. bẹ́ẹ̀ ni dáàdì. ṣé ìwọ ló sọ ọmọ lọ́wọ́ di abirùn? àbí. mọ́mí mọ́mí mi ò mọ bó ṣe di abirùn o mi mọ pé iṣẹ́ mi lọ́jọ́ kan ṣíṣe jẹ́ mi ni mo wà lé pé nìkan fọwọ́dún mẹ́sẹ̀ẹ́jì sórí fóònù mi ìgbà tí mo rí kan tó wà bẹ́ẹ̀ mo ní kí n pè níyẹn padà ìgbà tí mo wá pè padà ló di fẹ́ẹ̀rì ló wá sọ pé mẹ́sẹ̀gì yẹn owó tí ó wọ orí mẹ́sẹ̀gì yẹn pé òun ṣe mistake send ẹ̀sẹ̀ nìyẹn nípa kí má wọ orí pé òun ti fún mo wá rí pé ó lówó lọ́wọ́ mo wá jáde sọ̀rọ̀. ó ní ọmọkùnrin kan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. mo fẹ́ kí ìfẹ́ mi kó gbilẹ̀ lọ́kàn ẹ̀ ó jẹ́ nìkan tó jẹ́ wípé ó gbé dání gidi gan ni o kò tún wá ṣe pé ó tún wá gbówó dání ó rẹwà lọ́kùnrin ó ga ó síngbọnlẹ̀ tó jẹ́ wípé tí àwọn èèyàn bá pàdé ẹ̀ pẹ̀lú mi wọ́n á ní ṣé ẹ̀kọ́ ìwà lélẹ́yìí àwọn gan afọ wọ́n fẹ́ kó bá mi ṣe oògùn ìfẹ́ràn tó jẹ́ pé tí bàbá yẹn ò bá rí mi kò ní lè sùn kò ní lè wo kódà kò ní lè jẹ tí ò bá gbóhùn mi gan lọ́jọ́ kan báyìí kò ní mọ bó ṣe ń ṣe inú mi á dẹ̀dùn tó bá lè bá mi ṣe. ìwà mo gbọ́ ọ bẹ́ẹ̀ ni mo sì gbọ́ ọ dáadáa àmọ́ irú rẹ ò lè bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ mi kí ni wọn ò ní ṣe ìwọ náà iṣẹ́ ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi you are a very good person to me nídìí èyí wọ́n ṣe fún ọ iṣẹ́ kékeré kan ni wọ́n gbé fún ọ ó lè kéré lójú àmọ́ ó wúwo níkùn inú oúnjẹ rẹ̀ ló fi sí tí ó jẹ́ gbogbo bàbá ẹ̀ ni ó mọ nífẹ̀ẹ́ rẹ̀. ìyẹn máa le díẹ̀ o nítorí pé èmi àti ẹ̀ a kì í jọ ń gbé kódà a ò ríra rí. ẹ ríra rí jẹ́ ń béèrè question yìí lọ́wọ́ ẹ o ṣé kì í ṣe torí owó tárákùnrin ọ̀hún ni ló ṣe fẹ́ fẹ́ ọmọ ìpé bógún bá jẹ lọ ọgbọ̀n á máa jẹ bọ̀ ìfẹ́ àtinúdénú ló tọ́ o bíi báwo ṣé mi gan tó wà wájú ẹ̀ ṣé orí àwòyà lára mi ni wọ́n nífẹ̀ẹ́ gidi gan ni ọmọkùnrin yìí wáńtàn <laughs> gan ni. tó bá rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ la jẹ́ òun ọ̀bọ̀n ṣe ìfẹ́ wà láàárín àwọn àti eyín tí wọ́n jọ fi ń jẹ ẹran kan náà wọ́n ṣe iṣẹ́ ńlá kan fún ọ èmi ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún lọ́dọ̀ tèmi ń bí àmọ́ wọ́n ló ṣe àṣekágbá iṣẹ́ náà àbọ̀rọ̀ mi ò yìí kì í sì ṣiṣẹ́ tíyàn lè kánjú ṣe á farabalẹ̀ ṣe ni ọ padà wá ọ wá ṣe àṣekágbẹ́. tó bá jẹ́ àti padà wá ni kò ń ṣe pé bí dìbò má jẹ́ kó pẹ́ kíá azin jẹ́ kó jẹ́ kíá kíá kíá kíá kíá. mi ìfẹ́ sọ̀rọ̀ àmì dìrùn àmọ́ tó jẹ́ pé tó bá ti rí mi báyìí kó má lè kókò gbóhùn mi lásán báyìí. ṣàmà nífẹ̀ẹ́ rẹ̀ ń wúlò wá there is no ó máa nífẹ̀ẹ́ ju bó ṣe wò lọ kò sí wàhálà ẹ̀ jẹ́ bá wà kọ̀ọ̀kan kó tó lọ ẹlẹ́mọ níkà. balẹ̀balẹ̀ ni kirikiri gbàgbó bó kùnkùn bá ti kùn ẹ̀yin ìyá mi ẹlẹ́yà sì má dọ̀kìkì lójú ọ̀rànjẹ́ ẹ̀yin ìyá mi o mo pè yín bíkíbi tẹ́ ẹ bá wà ẹ gbóhùn ẹnu mi ẹ̀yin ọlọ́mọká ti ń ta apó yoró ẹ̀yin àrọ̀nìmọ̀jà ti ń ta apó yóògùn ejò òrìn kó kọ́mọ lẹ́yìn yọyọlọ rèé jẹun ẹ̀yin lọ́lọ́dùmarè kólé ayélé lọ́wọ́ ọ̀tá ro kẹ́kẹ́ búlọ̀ rè dúró sí i ọ̀gbàrá òjòrò kùkù kẹ̀kẹ́ ó renúbú lọ rè dúró sí i koríko dìde èrò wa dìde alára ní sọmọ olóde ògbólú ajé ajérò ní sọmọ olóde ògbólú kọ́ran aráàfẹ́ òdáyé èrò ìfẹ́ oòdùà ẹ̀yin lẹ bí mílẹ̀ rẹ̀ páwo mélòó mò ń ṣe mo ní wọn ò jẹ́ ṣawo méjì kí n ṣawo ayé kí n tún lọ rè ṣawo òdi ọ̀run awọ ọ̀sánmọ́ lakalaka sọ́ọ̀dì ẹ̀jẹ̀ mo pè yín lónìí kẹ́ ẹ jẹ́ mi inú afẹ́fẹ́ lẹ wà ní ẹjẹ́ mi mo fẹ́ kẹrọ bàbà sínú fẹ́ràn mi gbogbo ohun tá a bá bẹ́lẹ̀dà rẹ̀ sọ kó bá ń lé kí ni sọ tó ń yúnra. bíbá ìbóyá àwọn kòkòrò tó wà bẹ́ẹ̀. àwọn máa mú mọ́ra kòkòrò fẹ́ ní rìn mọ́ láàrùn. ẹ wá gbọ́ mi tàbí kó gbọ́ mi dáadáa ọ gbà kínní lọ́ọ̀ mi ọ sì máa pè bí mo bá ṣe ń pè máa ní fẹ́ràn mi o. fẹ́ràn mi o. ó ti di ọkọ èmi ìwà lónìí. ó ti di ọkọ èmi ìwà lónìí. gbogbo gbogbo ìfẹ́ mi kó bẹ̀rẹ̀ sí ní rọ̀ bàbà lọ́kàn rẹ. gbogbo ìfẹ́ mi ìwà kó bẹ̀rẹ̀ sí ní rọ̀ bàbà lọ́kàn ìwọ fẹ́ràn mi. kó o fẹ́ mi láàárọ̀ kó o fẹ́ mi lọ́sàn-án kó o fẹ́ mi lálẹ́. kó o fẹ́ mi láàárọ̀ kó o fẹ́ mi lọ́sàn-án kó o fẹ́ mi lálẹ́. nítorí béyín iwájú bá gẹ́ran. nítorí béyín iwájú bá gẹ́ran. tèrìgì á sì gbà á. tèrìgì á sì gbà á. ó yá fẹ́ sínú afẹ́fẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ ó kárí ó kárí afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára bóòrùn bá ti ràn akàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n ó kárí ẹgbẹ́lẹ́ náà gbẹ́lẹ́ náà ní báyìí ìfẹ́ rẹ ti jọba lọ́kàn ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. Ah, ewé ń jẹ́ ògùn jẹ́ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan àrínájàre èmi kókó bí ọ̀tá èmi kọ́rán bí irin èmi wọ̀ bí àlàpà alápọ̀ta bí ìran àràmàǹdì èèyàn tí ń gbénú kòkò dúdú èmi ẹbọra tí ń gbénú gbó alájàlẹ̀ mú mi wo yóò ṣiṣẹ́ bá a ti fẹ́ kó ṣiṣẹ́ bó bá ti wá ṣiṣẹ́ tán ọ̀ wá yìn mí ah. èmi ó yàn wọn rúmọlẹ̀ mi irúmọlẹ̀ tèmi yóò wá yín Elédùmarè. Hmm. àrínájà ó yẹ kó o ti jẹ́rìí mi hmm. nǹkan tó ṣe fún mi yìí hmm. tíṣẹ́ yẹn bá fi lè dáhùn ah. Ah, ó bí ẹ báyìí ó máa gbó kíá kíá kíá lọ́wọ́ mi. obìnrin báyìí yóò gbó kíá kíá kíá lọ́wọ́ ẹ kò sí wàhálà. ẹ ṣe o. mo gbẹ mo gbẹ ìwà pani ah. ìwọ. ṣé ó débi tí ó yẹ ká ti sọ òótọ́ ọ̀rọ̀ mm, mm, mm, a máa sọ bí ìwà fẹ́ bí ìwà kọ̀ ìwà ńlá ti fi ọmọkùnrin dáhùn wé. ó ti fẹ́ ọmọ tí máa sọ fún ìwọ ìyá ẹ̀. ẹ̀yin ẹ̀ kàn jókòó kẹ́ ẹ mú ọjọ́ introduction. no ojú kòkòrò ló fẹ́ débi tó wà nǹkan tí ojú kòkòrò máa ń mú èèyàn bá tó máa ń níbi tó máa ń léèyàn dé ló lé ẹ yẹn kò sọkùnrin tó dáa tó bá kúrú wà ló kúrú jù tó bá ga wà ga jù ètí olówó ló pọ̀ nù wọn náà o ti rí olówó náà o ti wá rí face to face nìyẹn o discover pé imbecile ni o di dandan kò fẹ́ ẹ mú ọjọ́ introduction o kẹ jẹ́ kí kìí ṣe pé máa fẹ́ àtẹ́ndì o má jẹ́ ká tọ̀rọ̀ wa mi ò ní sílé èmi kò sílé ọkọ ló bímọ ah, ah. ọ̀ràn ẹ ló ń pọn. ọjọ́ bí ni. ọmọ èrè ẹ mú ọ̀rẹ́ production kẹsùn jẹ́ káwọn ọmọ ẹ̀ mi lè bá mi lọ́kọ́ ẹ̀ṣẹ̀ mi. mo dé sọ fún ẹ tàbí mi sọ fún ẹ iṣẹ́ òtún ní kan tó dálẹ̀. mọ̀ wá ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ìwọ wá bá dé. Show la ṣe jọjọ wẹ́kẹ̀. ọmọdé pépọ́ àgbà wa pépọ́ wọ́n máa dalẹ̀ ìfẹ́. ìwà jọra ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. ìkí gogoro máa gùn ní lójú ó sọnù ẹni wà kọ́bọ̀ àgbà kọ́bọ̀ rú. ọmọdé burúkú ó ń bójú ẹ̀ yọ. ọmọdé burúkú ó ń bójú ẹ̀ yọ. láì mọ̀ pé. Georgia.